lójúkí ni kò رحمه الله تعالى رحمة واسعة هذه اثنتا عشرة ركعة جعلها الله عز وجل تابعة لهذه الفراغ يكملها يكمل بها نفسه طبعا نفسنا بالجلال ولو بس كتاب ما في لي ينور láti lè bá a fi kọ́pímẹ́ǹtì gbogbo àìsísí àìsídédé àdínkù tó bá bá ìrìn wa. gẹ́gẹ́ bí pé a ti ṣàlàyé ṣáájú pé ìrún wa kò sí bá a ti fẹ́ pé à ń sọ́gbọ̀n ní ṣàìtàn ní dà wá láàmú. كما قال نبينا محمد صلى الله عليه وسلم إذا قام أحدكم يصلي جاء الشيطان يقول له خزن النبي يقول لك وكان يبعث في ذلك àṣà ìtọ́nù kan ó dé orúkọ rẹ̀ jẹ́ Khazlab àlẹ́bí ni yudakiruhu wàyàkúlù làwọn òtún kébà tó bá ti wà nínú báyìí kọ́mọ lọ́tọ́ ayé wọ́n ti gbà tó wà lẹ́kọ̀ọ́ wọ́n ti gbà tó wà ní yóò kàn án létí bọ́ọ̀lù Man U àti Chelsea tó wò ní yóò mọ̀ ọ́n létí yóò mọ̀ ọ́n létí lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nínú skul ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níbi iṣẹ́ yóò mọ̀ ọ́n lórí gbogbo ẹ̀ fíìmù tó wò lórí lórí fóònù ṣàtàn àwọn ẹgbẹ́ ara fìkan pẹ̀lú gbogbo eléyìí ó dájú pé irun wa àdínkù wà mẹ́ bàbá ní pé ọ̀nà ọba wa ṣe náà fìlà yẹn ní nǹkan tá a fi máa tẹ̀lé ìran ọ̀ràn yẹn kó lè bá fi máa kọ́ńpìmẹ́ǹtì gbogbo àṣedéédéé الشيخ يقول فإن الفراهد يكون فيها خلل ونقص irun kò lè mọ ní àdínkù kò lè mọ ní ààyè wàhálì ìrọwádì bàbá ní àwọn nọfìlà méjèèjìlá yìí tùkàgbélù ha olùlọ́wọ́ bá ó padà fi bá kọ́mplimẹ́ǹtì àṣìṣe àti àṣìṣe tó bá wà mí wọ́n yíyá mi wá sí la ara kí ọlọ́wọ́ bá fún wa ní. làwùlà لولا الله أن شرع لنا أن نصلي هذه الرواتب لكانت الصلاة صلاتنا بدعة bàbá sọ pé tí ìbá fi pé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó bá ṣe lófin fún wa wípé ká máa kí àwọn nọ́ọ̀fìlà wọ̀nyí ìrun wa ìpìlẹ̀ lásán ni ò bá jẹ́ kò bá mọ̀ sí nǹkan kan tá a fi kún un bàbá ní àkìdù àhábìhì rọwátì rọtì bàtún fàjẹ mo rò pé ẹnìkan béèrè nígbà tí a sọ̀rọ̀ pé ṣé rakata ìfàjẹ àǹtẹ̀rẹ́lì sáà láàdà sáà àfáà yẹn ló béèrè wípé ṣé rakata ìfàjẹ àti rọtì bùtáàkà pé a kì í ká tó kí sọ̀rọ̀ tó lè fàjẹ الجواب اللي بيه إيه كلام الشيخ صالح الدين هون بيه إليه توا موش وين إليه توا وأكدت شو سقط بما إنه هو رواتب نجيب جلاله يعني راتبة الفجر راتبة الفجر لك نجيتا مانكي خطوك فجري فإن رسول صلى الله عليه وسلم كان يحافظ عليها حذرا وسفرا ànábì wa sallallahu alaihi wasallam kì í yé mọ́kì hadaron ànábì ń bẹ́ lé ní o wà sáfaron àbánabi ń bẹ́ lájò ọ̀kadà ìfàjẹ́ ànábì ń bẹ́ lé ànábì òkè ànábì òsì ń lé ànábì òkè ọ̀kadà ìfàjẹ́ òun ni àákédo àádọ́yẹ rọwà òun ló strong jù nínú àwọn rọwà tó gbé mọ́kì wàlàkọ̀dìkọ́lá. نبينا محمد صلى الله عليه وعلى آله وسلم من هو نبي محمد النبي صلى الله عليه وسلم صلاة ركعتي الفجر خير من الدنيا وما وقاتل ركعتي الفجر خير من الدنيا وما فيها النبي ركع méjì tá a máa kí ká tó kí sọlá tó ṣubú صلى الله عليه وسلم wọlé afdọ̀lù bàbá ní inú ẹ̀kọ́ táàmù lẹ́kúnbẹ̀ èyí tó lọ́lá jù èyí tá a bá ti mọ àwọn iṣẹ́ tó lọ́lá a tún máa mọ ìwúlé lọ́lá jù wọn ni àlọ́ afdọ̀lù à ń ti sọ́lẹ̀ ọ̀rọ̀ àtibá ti bẹ́ ìjìbá. gbogbo tá a ní fílà pátápátá èyí tó lọ́lá jù wọn ni lé. bàm àlọ́ afdọ̀lù à ti sọ́lẹ̀ fi bẹ́ẹ̀tìkà ọ̀rọ̀ wá pé ó dáa pọ̀ kí ọmọ ẹ̀ lọ́fíìlà lé. fàwọn afdal min an tusalli fil masjid al haram kódà kó o kí lọ́fíìlà ló lé lóore kó o kí mo sáà sí kó o kí mo kàbà lọ. ìyẹn fẹ́ni tó bá ń gbé kàbà gẹ̀gẹ̀ fẹ́ni tó bá ń gbé mọ́ká sí rẹ̀ wá súnmọ́ haram ó kí lọ́fíìlà rẹ̀ nínú ilé ó lóore ju kó òkè ní ibò kọjá mọ́sílì làkàrà. lèkọ́lì nàbí yìí sallallahu alaihi wasallam turkey anabuwa muhammad sallallahu alaihi wasallam anabi ni afdol salatu limari i fi baiti i èyí tó lóore jù nínú tọmọ nìyẹn máa ń kí èyí tó bá kí ń lè illa salata al-maktuba illa àyàfi ọ̀rọ̀ yẹn àyàfi ìrún ọ̀nà ìyẹn ṣẹ́gbẹ́ ẹ̀sìn ó ti ní bó ṣe wá fún rí tó wá pé nípa àtúmọ̀ tẹ́tọ̀ ní pé ha ọkùnrin kí ló lé ọkùnrin kí ló gẹ́ni lọ́fílà mọ̀ kí àlọ́gbọ́n lọ́kùnrin kí ló lé olóòtú lọ́fílà ṣètòsáìdì kan ló mọ̀ ọkùnrin kí ló lé tí wọ́n sọ yẹn sọ láti jẹ̀mọ́ àlọ́ wọn sọ ìrún ọ̀ràn yẹn tó jẹ́ jẹ̀mọ́ àlọ́ wọn sọ yẹn. sallallahu alaihi wasallam walladhi qala hadha wọ́n ní ànábì tó sọ eléyìí pé afdal salati lil mar'i fi baytihi illa salatul maktuba níbi ní èyí tó lóore jù nínú ọmọ ẹ̀dẹ́yìn ẹ̀dẹ́yìn bá kí ló lé ní illa salatul maktuba àyàfi irun ọ̀ràn yẹn wọ́n ní ẹni tó sọ eléyìí wà lọ́dún kọ́ọ̀là òun náà ló sọ pé sọlá tún fi ìmọ̀ sí i àádọ́ ìròkè bá kí mọ́sálásì خير من ألف صلاة فيما سواها ẹgbẹ̀rún kan ni ó fi ni ó fi lóore ju èdè ẹ̀ bá ti níbo míì èdè ẹ̀ bá ti lọ sásán níbi mọ̀jìnà ẹgbẹ̀rún kan ẹ̀sán tó àbúsàn ẹgbẹ̀rún kan ni ó fi lóore ju èdè ẹ̀ bá ti níbo míì lọ ilà mọ́sí làfàrọ̀ àyàfi mọ́sí làfàrọ̀ wọlé ága bàbá nítorí eléyìí kánà alayhi salatu wa salam. يطبق مقتضى هذا الحديث عمليا عن النبي جامع في سيف سيف من الحديث صلى الله عليه وسلم فكان يصلي صلاة نافلة في بيته مع أن بيت مع أن بيته بابه إلى المسجد لا يتكلف في الذهاب إلى المسجد. توجب يقول اللي قبائل النبي صلى الله عليه وسلم لا اللي قلنا صلى الله عليه وسلم láti inú yàrá bọ́ sínú mọ́sálásí. ilẹ̀kùn ní ànọ́lì òsì mo ṣe pé ànọ́lì máa máa lọ nínú lọ mọ́sídìí kan ilẹ̀kùn sànọ́lì bá síbẹ̀ yìí ó wọ ọmọ lọ mọ́sídìí tó ti bẹ́ẹ̀ ànọ́lì yìí wá kí náà fìlà ní mọ́sídìí àyìnlá ìsẹ́lẹ̀ ìsẹ́lẹ̀ ìsẹ́lẹ̀ ànọ́lì yóò kí náà fìlà yóò kí ní olè sọ̀rọ̀ bá a sọ̀rọ̀ ìdá tó bá rí bẹ́ẹ̀ ìdá ká ìdá kúńtà fi mẹ́ka lè àdáyé òmùrọ̀ àwòhajj tó bá ń bẹ mẹ́ka tó wà àbí tó wà ní òun lọ ṣe hajj àbú lọ ṣe òmùrọ̀ àwùgọ́ ìrà àbí bùkátà mi ló fi ẹ̀gbẹ́ lọ ni wà àrọ́ta àǹtàtà náà fàlà wà bẹ́ẹ̀ nákìlá fa àtànáfòlò fi bẹ́ẹ̀ ti ka àfùtọ̀ kó o kírun nù ilé rẹ nínú fílà òun ló lóore jù nínú tànà fòlèfòlè mẹsìlẹ haram kíkó lọ kí mẹsìlẹ haram mọ. لكن إذا في إذا ذهبت إلى المسجد الحرام وصليت فيه تحية المسجد مثلا سبتوا على شيء المسجد الحرام تواكي تحية المسجد إيه ولم يقم الصلاة wọn ò sì tíì ṣe ìkọ́ ọmọ fatazawwadi minẹlẹ xayiri ó wá ń fi àfihàn dáadáa ó wá ń tún múná sílà wá onílé anna salata filimẹsì lafarama afudọlù mi àmì mi àti alfi salata fima àdá ó wá sojú òfin kọ́ ọmọ yẹn náà sílà lọ́gbà tó wọn ti ṣe kọ́ ọmọ. wọn yóò lóore fún ọ torí gbogbo orun tó bá kí níbẹ̀ yẹn gbàm. ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún òní ò fi lóore ju èyí tó bá kí ní every other place lọ lórílẹ̀ ayé ṣẹ̀rí gẹ́gẹ́ bá yẹn sọ fún wa àwọn kọ̀wá ìdí kan wà tá a fi sin Allah subhanahu wa ta'ala ẹni pé mo ti sọ kọ́ yìí àtàkùn fún wa pé ìsọ́ba tó sọ́nà afdal min kasrati al-amal kí iṣẹ́ pọ̀ kó máa ṣe láìláìláì one thousand wọn rán tó bá ti ṣe ádàbì tó pọ̀ jù tánàbí fún wa sallallahu alaihi wasallam nígbà tó sọ pé la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir kò ju ọgọ́rùn-ún lọ. gbogbo nǹkan tó wá lọ́dọ̀ àlejò pátápátá èyí tó pọ̀ jù bẹ́ẹ̀ náà ní hundred lẹ́yìn hundred àlẹ́bí ò fò kà sí ma gbogbo ọ̀nkà one thousand one hundred eleven three thousand three hundred eleven. six thousand six hundred and fifty six gbogbo yẹn kàn waste time ara rẹ̀ àwọn tá a nẹ́bí sọ fún wa sọ̀sọ̀nà ní òǹkà tó pọ̀ jù tó jẹ́ lẹ́nu àti Muhammad sọ̀nà lójú ọgọ́rùn lọ. seventy one al-Qur'an wala an tastaghfir lahum sab'ina marra. ò bá tọrọ àforíjì fún ọ ní seventy times ọlọ́run sọ fún anábì nípa àwọn mọ̀nàfìkì ọlọ́run mọ́sẹ̀ ní àfihàn mọ̀nàfìkì wọ́n lè wọ anábì ò bá tọrọ àforíjì fún ọ ní seventy times ò ní foríjì ọ̀ àwọn afáà mú seventy lọ́dọ̀ anábì sọ̀rọ̀ nínú àdúrà ìkura àwọn mú seventy lórí àwọn ẹgbẹ́ àfáà sọ̀rọ̀ anábì ní ọgọ́rùn-ún gbogbo táwọn anábì fún wa ní òkà kò ju ọgọ́rùn-ún lọ ìtàkálùfù ló ṣẹ́kù lẹ́yìn rẹ̀ èrè àlùfù náà gbogbo tí wọ́n ṣe fún wa bó báwo ìgbà tó gbé kalẹ̀ ní kẹsẹ tó ṣẹlí tí wọ́n bá ń pèrò lọ́wọ́ tẹnìkan bá sọ pé kò dáa kẹ mọ kakura nígbà tí wọ́n ń pèrò lọ́wọ́ èyí wò pé àṣùwà ah, nana. tó fà tó fi sọ bẹ́ẹ̀ ni pé lásìkò kọ̀ọ̀kan òun là níbi tí jẹ́ ká mọ ní tó dáa ju tá a lè máa ṣe lásìkò kọ̀ọ̀kan. ìgbà sẹ́mi tó lẹ́bi àyùnáyádì fàkúlù ìsìlámù yẹn kò lè mọ̀ ọ́ lásìkò sọ máa ń pèrò lọ́wọ́ yẹn kí nǹkan kan bẹ tó lè máa ṣe tó lórí dúkọ́ mọ́ kàbúrà lọ. àlẹ́bí ni intanẹ́ẹ̀tì ń pèrò ń wí ní kí ẹ máa wí. sọlá àlùsọ̀lá ìtẹ́nìkan bá ń pèrò lọ́wọ́ ẹnìkan wá ń tẹ̀lé Allahu akbar Allahu akbar wọ́n ní Allahu akbar. èmi wá ń ka Kùránì. أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله wọ́n ka buhari so ẹni tó ń lásìkò yẹn ní tó lóore jù nífẹ̀ òní kéèyàn máa tẹ̀lé ẹni tó ń tẹ̀lé bíkọ́sì àṣẹ táwọn ẹbí pa lásìkò yẹn ni. so tẹ̀tí bí ipò àwọn kan wọ̀nyí abùkátà sí ká gbọ́yé ká mọ̀ dáadáa níbi ẹ̀sìn. so tọ́wọ́ sọ pé káyọ̀ nọ́fìlà ń lé olóore ju káyọ̀ ọmọ sáfì lọ mọ́là gidi ọ̀rọ̀ lórí ẹ̀rí ni ẹni kí lè rí ẹ̀rí náà ni ànábì sallallahu alaihi wasallam sọ wípé afdalu salati lil mar'i fi baytihi illa al-maktuba ànábì lè tọ́ lọ́ra tó lóore jù ní òun tọ́mọ nìyẹn máa ń kí lè dé bá kí nínú ilé rẹ̀ àyàfi wọn ọ̀ràn ẹ̀yàn aina hadhihi sunna sunna yìí dáhùn sí a lot of factors òun ló ń dà practicalize sunna kíkà kama yẹn náfìlà lé ilé díẹ̀ ti sèkú sí tó ń gbé sàárì wájú lé sàárì lẹ́yìn ọ̀tún sàárì ọmọ kan ní àná ṣẹ̀ṣẹ̀ á fi sàárè èdè sáré lé gbígbà tí wọ́n gbé fúláwà ẹ̀rọ ẹ̀rọ ẹ̀dì sáré lé yóò gbé fúláwà wájú yóò gbé sẹ́yìn yóò gbé sẹ́gbẹ́ ọ̀tún yóò gbé kárí ilé ayé àwọn ilé kan bẹ wọ́n tó sàárè ọ̀sẹ̀ náà. sọ́nà àlùfẹ́lẹ̀ ẹ máa talé àwọn ẹlòmíì sáré tí wọ́n gulẹ̀ gulẹ̀ wọn. lẹ́gbẹ̀ẹ́ لا تجعلوا بيوتكم مقابر لا تجعلوا بيوتكم مقابر النبي ni ẹ mọ mọlẹ yín níbi tẹ ẹ máa sẹkù sí wàhálà yìí kọkọ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣé o ní jẹ́ kó fẹ́ kírun lórí ẹ̀ àbí ẹ̀kọ́ nínú ilé yín jẹ́ pé gbogbo fọ́tò èyí tẹ́ jà pẹ̀lú Ọbásanjọ́ èyí tẹ́ jà pẹ̀lú Láàmù èyí tẹ́ jà pẹ̀lú gbogbo ẹlẹ́tò kánú lẹ́yìn nìsín. sòsúnà eléyìí nìsín lọ́pọ̀lọpọ̀ ò lè ti tẹ̀sí bí pẹ̀ mọ́ torí pé ìgbà mẹ́bí ṣe ní ká má fi lè wà kalẹ̀ àfìsì kalẹ̀ bẹ́ẹ̀ àfẹsẹ̀ kò sí bẹ́ẹ̀ àlẹ́bí ni láti sọ́lù ìlàlẹ́ yẹn tí wọ́n fẹ́ ṣe báyìí nìsín bóòlù ti fẹ́ ṣe jámù láàrin pé ànábì sọ pé sọlá afdal sọlá tòlè mọ́rí í fi ìbáyé sí í nílò àlùmọ̀ tùbà àtàbí tá a lọ sọ pé láti sọ lù nílò àlùkò bọ̀ ànábì ní ìrun tó èyí tó lóore jù nínú téèyàn kí èdè ẹ̀ bá kínú léèyàn àbí ànábì yìí náà tó wá sọ pé ẹ má kírun ṣé encouragement wà pé ká máa fi òkú lébà wọn. àwa wí òòtún kí nọ́fìlà ló dé ọ̀ràn yẹn gan ló ń kí ń fẹ̀. ẹnìkan wà ládùúgbò yìí láwọn tó tó ti pẹ́ ojú wa náà lè ṣe lọ́mọ́ta lájú náà inú ilé ni wọ́n fi kírun bàbá tí wàá lọ kìkì àwọn àlọ́fẹ́ alájẹ ẹ̀fọ́ tó ní kí ló ń lé yẹn mọ̀ bọ́ fẹ́láṣí nǹkan kan tó bá ti wá bí ọ̀sẹ̀ tó bá yóò tẹ̀dá wà láti ẹ̀lẹ́ báyìí yóò tẹ̀ bìrì lọ. tí yóò fi kó lọ sí ilé iṣẹ́ ìjọba sallallahu idan kódà bó wà ní mọ́kà èyí dáa jù ní kó kírun nínú ilé rẹ̀ wọ́n ní lákìn ìdàgbà abdá ilà lẹ́mẹ́sì bàbá tó bá lẹ́mẹ́sì tó wá lásìkò wọn lọ́gbọ́n fẹ́ lọ kírun ó sì débẹ̀ wọn tí gbé kọ́ mọ̀ ó wá kí àkàtà ẹ̀rẹ̀ tàhíyà tẹ̀lé mẹ́sì bàbá tó wò pé ah, ó gbé kọ́ tó mọ̀ yẹn lọ́fílà ádàlàgà mọ́sàlá àbí ìrọ̀wá tí àwọn ìrọ̀wá tí mo ta sọ tó ń tó kọ̀ òfin àá ǹjẹ́ ló ní súra tá a fi máa kí àwọn àwa ti wé aljawab sunnatul fajiri tó bá jẹ́ pé ràkàtà ìfajiri là bá ń sọ láà qira'atun mu'ayyana láà qira'atun mu'ayyana òun ní pàtó súra tá a lè rẹkọmẹ́ǹtì tó bá fẹ́ kí ràkàtà ìfajiri ó ti ní súra pàtó tá a lè ní ká kí àti ìlú wù níbi rákà alákọ̀ọ́kọ́ súrà tánàbí ní ká kínníkínní súratul kafirun wa fi raka'ati àtàníyá lákẹ́lẹ́ kejì súratul ikhlas sọ́tìlẹ̀ níbi rákà alákọ̀ọ́kọ́ níbi ràkàtà al-fajri kul ya ayyuhal kafirun tánàbí ní ká fi kí. rákẹ́lẹ́ kejì ànábì ká kí pẹ̀lú olówó ọ̀lọ́ ahad aw fi raka'atil ula tàbí níbi rákà alákọ̀ọ́kọ́ àáyà ọlọ́run tó sọ wípé kúlú amanna billah wa ma unzila ilayna suratul baqara àáyà one thirty six naam suratul baqara àáyà one thirty six tọ́lọ́ ni kúlú amanna billah wa ma unzila ilayna wa ma. وما أنزل إلى إبراهيم وإسماعيل إلى آخر الآية هاي ريوة بالكي نبينا كان أكو عليكي لكن جنا وفي سورة البقرة قل يا أهل الكتاب لا تغلوا يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم عن عمران نعم alimọt aya sixty four nínú alimọt wọn ni àfihàn wọn ní ẹ̀kọ́ kan níbi tí wọ́n kí àwọn aya méjì ká sọ yìí lẹ́yìn ìpìlẹ̀ bá ti sọ pé kàfírún àti ìfúláàtì nígbà míì ànábì ó fi kiri sálám aya náà pẹ̀lú aya tá a afdol ẹni pé alìpínlẹ̀ bá lè ka súra ṣùgbọ́n àádá wọ́n àpọ̀ ilé ìlọ́lọ́lájú sallallahu alaihi wasallam. òní bùnáà ni alákọ̀ ìlà tilẹ̀ ti aṣáàbùnà ilé ìhà torí wípé a ti mú píríncípù kan wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé tí wọ́n bá gbéṣẹ́ wá látọ̀dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam iṣẹ́ yẹn wá já sí pé ànábì ṣe báyìí lásìkò kan lásìkò kan ànábì tó ṣe báyìí táwa náà bá fẹ́ a ṣe lè díẹ̀ a ṣe lè díẹ̀ a ṣe lè díẹ̀ a ṣe lè díẹ̀ nítorí pé kọ́ ìdá pé àlè ìbàdà fìlìmùtànà wíwá yàmbàgì ànyẹ̀fọ́ àlà àlè ìsàn àlà jẹ̀míìlì òjò àlè ìbàdà tún àlùmùtànà wíwá yàmbàgì ànyẹ̀fọ́ àlà àlè ìsàn àlà táwa náà bá fẹ́ ṣe gbogbo ọ̀nà tó gbà wá látọ̀dọ̀ ànábì làwa náà mọ̀ gbà ṣe àyàfẹ́ tí mọ̀ rẹ̀ bá kú sọ̀rọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wa la mọ̀ kúlẹ̀ yá yọ àlùkáfíìrù a sì mọ̀ kúlẹ̀ wallahu ahad ṣùgbọ́n àyà tó ń sọ pé kúlù amanna billah amanna wàmọ̀ unzila ilayna wàmọ̀ unzila ila ibrahim wa ismail tó lọ àyà yẹn gbogbo akọ́là mọ́ bẹ́ẹ̀ náà sì ni àyà kan pé yá alalikitab qul ta'alaw atlu ẹ̀ eh, ìlà kalimatin sawa'in bayni wa baynakum so dé parí àyà yẹn. àmọ́ bá a pé lẹ́yìn ọ̀wọ́ ràkàtà ìlú fájìrì gbogbo èyí tó ṣẹ̀kú pátápátá pẹ̀lú ìṣẹ̀lẹ̀ àkìrọ̀ àkùnmọ̀ ayélujára kò sí ọ̀kankan tó tó fẹ́ẹ̀ ní súrà kan pàtó tá a fi máa ń fi ilà ratibatul maghrib àyàfi ratibatul maghrib bàkọ́ni wọ́n rí dà fi hà annahu sallallahu alayhi wa sallam ẹ̀rí tí wọ́n gbà wá wọ́n ní ànábì wa muhammad sallallahu alayhi wa sallam àmọ́ kí ratibatul maghrib yẹn lákà méjì tá a máa ń sinmi sọ̀rọ̀ àtúntò mọ́tò ànábì mọ́tò bọ̀ ní kúlẹ̀ yẹn kàṣírò àti kí ni kúlẹ̀ wọ̀ lọ́wọ́ àhàd bàbá ní ẹ̀jẹ̀ ká ṣẹlẹ̀ wọn láǹfààní súnà tó lè kájúrí tẹ̀mùtáàzù àǹgẹ́rì àmì súnà lè òwò lé bílì òwò. pẹ̀lú súnà tó lè fájúrì òun tún yàtọ̀ sáwọn ikú o. alákọ̀ọ́kọ́ alẹ́kọ̀ọ́sí sọ̀tún ìhùwà ánìlá àkàrọ̀ àtàmọ̀ àjẹ́. òun ní súrà pàtó tẹ́nìkà fi kí ara tó fi yàtọ̀ sáwọn tó kù nìyẹn làkàtà ìlú àwọn làkàtà ìlú bàkàtà nílé fájìrì tá a máa kíkà tó wá pé síbò yẹn ó ní súrà pàtó tá a fi kì í níbi ọ̀rá kàdá kọ̀ọ̀kan súrà wo la fi kì í. nàám níbi ọ̀rá kẹlẹ̀ kìkì ń gbọ́. alikọsi sọsọ asanya nínú nǹkan tó wà lẹbi rákàtà alifajiri rákà méjì tá a ti kátó fífajiri nínú tó ń fi yàtọ̀ sáwọn tó kù. أنها تخفف ولا تثقل àmọ́ kí fúfú yẹn ni àyè máa ń fa gbogbo ẹni. àtàkọ́ láti àìsà àtàkì àwọn àìsà rọ̀bí aláàánìyá tó sọ pé káàdà rọ̀sùlù lẹ́sẹ̀ sọ́làm yóò sọ lè rọ̀ kàtà yìí fàjírí pọ̀yọ̀ kọ́ sí. sábà bí bá kíra kàtà ní fàjẹ́ ànábì òkè tí alukoro àti ìgbìmọ̀ ẹ̀bí ọmọ ìkoro àá òun àwọn òfin tí lànà bí kàfá tí a báyìí lọ́wọ́ àìsà yóò ní kí sáré bí kàfá tí a lè mú tó kù níbi tí yóò fa tìtìlé sọ́dọ̀ lọ́wọ́ àlùsánà ṣùgbọ́n àná bí kàfá tí a ìfi àwọn àìsà fẹ́ tú ilé fún ẹni pé àná bí máa ń ṣe fáfá sófà lókùnrin máa gbà láti ìlú kàfá tí a. ولهذا لو قال قائل هل تستحبون لي أن صليت أن صليت صلاة الفجر أن أطيل في التسبيح وفي الدعاء وفي القراءة ẹnì kan bá sọ pé ṣe ojú rẹ fi wò tí mo bá kí àkàtẹ́lì fàjẹ tí mo wá fàgùn pẹ̀lú tẹ̀síbí àdúrà àti kẹrọ̀à kúlìnà a sọ pé alẹ́bí yóò kọ́ fífọ àkùtẹ̀lù nínú ẹlẹ́bí yóò fẹ́ẹ́ ẹni tó kí tó fún yẹn olórí jẹ tó kí tó gùn lọ wà á dẹ òṣà ìlú náà bàbá ni mò ń rí àwọn èèyàn min al-ikhwati alladhina yuhibbuna al-khayr inú àwọn jẹ́ pé òdodo dáadáa ni wọ́n fẹ́ ẹ̀sìn ni wọ́n fẹ́ ṣe walakin al-khayra ṣùgbọ́n orí gẹ́gẹ́ mutaba'atu sunnah wa in qallat mutaba'atu sunnah títẹ̀lé súnà ló dáa jù kódà kí súnà yẹn mọ́jú báyìí lọ kó pínpín báyìí àlẹ́kọ́ sí sọ́tún àṣà àlùfà ara ń tí nǹkan lẹ́ẹ̀kẹta tí àkàtà yìí fàjẹ́ tó fi yàtọ̀ sí àwọn rọ̀wátìbù tó kù ana àfùsọ́lẹ̀ àfìlàhábìrì wà sàfàrì àtàjò àti lílé làáfi kì í. تقول عائشة رضي الله عنها فيما رواه البخاري wọ́n ní ìyàwó aisha ní àlẹ́bùwà sọ́nà sọ́nà làmìyàkùn yàdá ẹ̀hù mọ́ abàdà làmìyàkùn yàdá ẹ̀hù mọ́ abàdà ànábì ògbé lẹ́rìí ràkàtẹ́yì ìfàjọ ànábì ògbé lẹ́rìí wàrọ̀wátì gbogbo ẹ̀rọ sọ́nà ìfàjìrì láti sọ́nà sísọ́fà ṣùgbọ́n gbogbo àwọn èyí tó yàtọ̀ sí ràkàtẹ́yì ìfàjìrì ìyẹn sì lè kí àwọn ọ̀yẹ́ níbi àwọn ọ̀run tó kù nígbà yẹn bá wà nínú àjò àbí nínú àjò ìyẹn lè mọ kí àwọn nọ́fìlà àwọn nọ́fìlà tánàbí tó máa ń mú lọ́kùnkúndùn nínú àjò ọ̀kàtà àlùfájẹ́ wọ̀lú wítìrì ọ̀kàtà àlùfájẹ́ wọ̀lú wítìrì wítìrì tọ́pọ̀lọpọ̀ kìí kí. ọ̀pọ̀lọpọ̀ ní ikú wítìrì tó ń ti wípé a sì bá nínú tá a kọ́ mẹ́sùn lọ́dọ̀ àwọn bàbá wa ṣáàtú wítìrì ṣáàtú wítìrì ṣáàtú wítìrì ìmọ̀ ló jẹ́ ká mọ̀ pé ìgbẹ́gbà ló ń pẹ̀lú ṣáàtú wítìrì ṣáàtú yẹn ìmọ̀ ló sàlàyé fún wa pé méjì tá a mọ̀ sí lẹ́yìn ìsáyìn náà ní ṣáàtú àbí ẹyọ kan dodo tá a kì í yẹn àbí ẹ̀ wítìrì yẹn ọ̀nà tá a fi lè gbà pé eléyìí náà tó bá jẹ́ pé wítìrì ni o lè kí lẹ́yọ o lè kí mẹ́ta o lè kí ní márùn o lè kí ní méje kó sáà jẹ́ òǹkà tí ò lè dá òun ní kíni wítìrì that is odd òǹkà tí kíni tí tí ò lè dá òun ní wítìrì. أين أول hmm? so òǹkà tí méjì ò lè dáná pè ní wípé o lè kí lẹ́yọ̀ kan o lè kí ní mẹ́ta o lè kí ní márùn-ún o lè kí ní méje ṣáfù yẹn ẹ̀ rí ara rọ̀ wá tìbù ní ṣáfù yẹn wá kó tù tó bá pé nǹkí wọn mú ni pé kó mú lẹ́yọ kan àbúbá mú mẹ́ta èyí tó pọ̀ jù táwọn ẹbí sábà máa ń sábà kí mẹ́ta tó bá rẹ kí ní mẹ́ta yẹn o lè kí méjì kó sálámà kó wá da ẹyọ kan kí jáàzà àtọ̀ bẹ́ẹ̀ ńkọ́ o sì lè kí mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ àlàtò bẹ́ẹ̀ náà tó bá fẹ́ kí márùn o lè kí méjì tó wà sálámà méjì mélòó kan lójú oṣù márùn papọ̀ àdàtún ìgbésílẹ̀ tẹ̀sílẹ̀ ìwà pẹ̀lú sálárì. oṣù mẹ́rin rẹ̀ kàkà jẹ́ kan gba àbí. sallallahu alaihi wasallam alọ́wọ́ ìṣèjọba ìlú ọ̀nà bí àmọ́ ìmọ̀ ìlú ká máa kí ni ba ba bakatai to ba eh a wani ba su ji

ذلك من نوافل النوافل الاستخارة وصلاة الانتقام وصلاة الكسوف إما بأن أعصينا وغير ذلك من النوافل صلاها وأنت مسافر بدي أكون سنة لو يتاكا كالي وتيري قيام الليل صلاة الضحى تحية المسجد صلاة الاستخارة صلاة الاستذكار sọlátù ìsìnkọ́nù yìí tàbí wà láti wájú sọlátù ìkùsù tí ọ̀sán bá dòru alùkùsù gbogbo ilé ìsúná làwọn ọ̀rọ̀ ilé ìṣùgbọ́n tó bá káwa mọ́ àjò náà àá máa ń kí lájò wítìrì àá máa ń kí lájò duha àá máa ń kí lájò kìyàmù lẹ́yìn àá máa ń kí lájò tàyíyàtì mọ́síd náà àmọ́ ń kí nírìn àjò ìsìkọ́rọ̀ náà àmọ́ ń kí nírìn àjò ìsìkọ́ tó bá káwọn májò àti kùsùfù náà àti ṣe gbogbo àwọn eléyìí àlejò alákọ̀ọ́sí sọ fún àrọ́ọ̀bù àrọ́ọ̀bù à lára ń tó fi yàtọ̀ ẹlẹ́ẹ̀ka ẹlẹ́ẹ̀kẹrin anna ahadọ̀mù àjọrọ̀ àkàtẹ́ ìfajẹ́ olóore púpọ̀ kọ̀lá nàbí yusuf sallallahu alaihi wasallam rọ̀kàtà àlìfajẹ́ khairun min ad-dunya wa ma fiha. وقاتا الفجر خير من الدنيا وما فيها لقاتا الفجر ركع méjì tá a máa kí ká tó kírun àṣùbà ànábì ní olóore nínú ayé ju gbogbo tí ń bẹ lu ju ayé fún rẹ àti tí ń bẹ lu ayé lọ. àdúnyà múndùn lima fiha min kulli ìṣàkọ́ọ̀rí pẹ̀lú gbogbo tí mẹ́bẹ̀ ní nǹkan tó tó tó dùn rẹ̀ tó dùn onílé anna ajra ààyè bùkà láàdá téèyàn ó gbà níbi àkàtọ́ ìfàjìrì yóò ṣẹ́kù tálíkì amòfìdì wàdúnyà kúlì àfààníyà látọ̀bùkà ayé gẹ́gẹ́ dẹ̀ ní àsìkò kan tí ó stop wà tí ó fìdálẹ́ àti ayé gan òdi àlùfíàmù yóò kọ́kọ́ tán kálífíàmù tó dé ṣùgbọ́n ẹ̀san tí wọ́n bá gbé kalẹ̀ lórí àkàtẹ́ ìfájú yẹn òun ò mọ sẹ́kù tó tó fi bẹ̀rẹ̀ sí àmọ́. الشيخ يقول وهذا يوجب لنا أن نحرص على آتين ركعتين بقدر المستطاع wọ́n ní ilé ìfihàn pé a gbọ́dọ̀ sojú kòkòrò lórí ẹ̀sán rákà méjì yẹn wà á lọ sọ̀lú ìhìnà qabla salat kábíyèsọ̀ pé à ń kí kátó kí sọ̀lá tẹ̀lé fájòrò fáyidàdà kọ́lìnà tábà wọn mọ́sídì والإمام قد شرع في صلاة الفجر كما مباتوان في صلاة الفجر فلا تصليهما بودي تبي تونا أو بدوكي أو بدوكي تقول أنا بسوي إذا أقيمت الصلاة نعم فلا صلاة إلا المكتوبة tòdúrà sì ṣe tọ́pọ̀lọpọ̀ máa ṣe nìyẹn àá ti máa kírun lọ ẹ̀ sì sọ̀rọ̀ ẹlòmíì tí ó mọ ìlànà òun náà fi ànábì sọlá àlùsọlá sọ wípé ìgbà òkè mọtì sọlá àti o tọ́ba ilé gbèrò ọ̀rọ̀ yẹn dúró fàlà sọlá tá ìlànà mọ̀tò ìgbà kò sí ìrun kan àti mọ́nígbà yẹn àyàfi ọ̀rọ̀ yẹn tí wọ́n gbèrò yẹn ṣùgbọ́n gbọ́n lọ́sílà tí wọ́n bá túbà yẹn lọ́sẹ̀ ìṣẹ̀lẹ̀ sọ ànábì òkò wọn báyẹn sọlá lọ́hùn àlèyé wàhálà àlèyé sọlá ẹjẹ́ wrong àdúrà ní sí ìlànà tó gbà ń ṣàdúrà ìlànà yẹn ò lè mú kàdúrà yẹn ó gbà á ṣẹ́rí kò sí nǹkan tó fọkànbalẹ̀ tó pé èèyàn máa fi nǹkan bá mi nígbà tó gbé kalẹ̀ àbíọ́nà kọ́nà mọ́tò àfihàn fún wa àlẹ́kọ̀ọ́ tí ìfọ̀tò àlẹ́kọ́ mi fa ẹ jẹ́ ká mú ẹlẹ́ẹ̀ka ọ̀run tó jẹ́ pé òun náà ló tẹ̀yìn á mọ̀ ọ̀rọ̀ mi ní àlè bàbá ní ọgọrọ nínú àwọn onímọ̀ kọ́ọ̀lá wọ́n sọ wípé yambadi ìdá sọ́ndà tọ́látà lùfájírí bí èèyàn bá kíra kàtẹ́ lùfájírí tán nínú súnà tí ò kọ́ mọ̀ tọ́pọ̀lọpọ̀ mọ̀ bí èèyàn bá kíra kàtẹ́ lùfájírí tán á ń yẹ tètè ààyè sí à kí èèyàn fẹ́ gbẹ̀lélẹ̀ kó rí láti yẹ wọ́n ni à èèyàn á ní sùn lọ ọ̀ràn èèyàn kọ́ súnà nìyẹn náà. àlàjẹ́bí ilẹ̀ àìmọ̀n kò fẹ̀gbẹ́ ọ̀tún rẹ̀ lílẹ̀ lè anna rasulillah sallallahu alayhi wa alayhi wa sallam kánà yẹ falu dáadáa ẹgbẹ́ súnmọ́ làzọ àmẹ́bí lọ sí bẹ́ẹ̀ sọlá àìsàn tó bá kíra kàtẹ́lì fájì kan yóò jẹ́ kí ni so ló jẹ́ pé ìwọ tí wọ́n bá yàn kó pe irun mọ́ṣáláṣí àbẹ́yẹ tẹ́ ẹ bá ń fi àtò àsìkò táwọn ọkùnrin àsìkò táwọn ọjọ́ kan mọ̀ gbogbo ẹ lẹ́sìn mọ́ o. naam ṣé àlùfájà àdébálà ní five fifty mọ́sálà five fifty yẹn náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan lẹ́ẹ̀bẹ̀rẹ̀ sí pé òun ẹ̀ ní pé òun lé kálífàjà jẹ́jẹ́ kí ni kó tó lá tẹ́ ẹ bá ti gbé ìrun tẹ́ bá ti bá ti tásìkò sáfájú bá ti là ẹ ṣẹ̀ṣẹ̀ pè òun ẹ sì ṣẹ́jú márùn-ún tó pè òun sì pè òun lẹ̀ àbí ẹ wà fún sọ̀rọ̀ àwọn táwọn amúlé náà táwọn gbọ́ tẹ̀ ń pè òun á mọ tẹ̀lé ẹni tí ń pè pẹ̀lú tó bá wí àbí àádọ́ ní sùúrù ká ṣe dùn áwò bá dàlẹ́ àgbàn àbí òun fi ìṣojú márùn tó bá fi ilé tán fẹ́ tó fèrè fèrè yẹn ẹ sì bá àwọn táwọn àdúrà ẹ jà fún ẹ ní ìṣẹ́jú mélòó wọn fi rántí là nàám ìṣẹ́jú mẹ́ta àbí lẹ́yìn ìṣẹ́jú mẹ́ta yẹn ẹ ti máa fọ ní ìṣẹ́jú mẹ́ta ní ìtòkè kí ni tí wọ́n fẹ́ gbẹ́lú lẹ́yìn. wọn ní ànábì máa ń ṣe bẹ́ẹ̀ wà á dá àlùfẹ́tìjọ́ pé ìṣẹ̀lá ṣíṣẹ̀gbẹ́ nílẹ̀ yìí lẹ́yìn ìgbà tá a bá kíra kàtẹ́lì fájìlì tán nínú ilé wọn ní ìyapọ̀ ẹnu bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn àfa bẹ́ẹ̀ ni àdìrà ẹ̀yìn nínú ìhùmọ̀ ìfọ́nà ìmọ̀ ọ̀hún sínú ìhùmọ̀ ìfúnàfà àwọn kan sílẹ̀ ní لم يؤمن قرع إنه ليس بالسنة ìpinnu ni àlọ́ nìkan rí láti wà ní sánú lẹ́bi láyà àtàbí ilé yìí láyà fa àmì ẹni tí ìbá níbi kó rí náà ó lè mọ́ṣe wà mí ni mo fa ẹni tó kéré sílẹ̀ tó mọ̀ tó lápò ni pé ọ̀gbẹ́dẹ̀ tó lè sílẹ̀ tó gbọ́dọ̀ jù ní sílẹ̀ tó dájú ó lè gẹ́gẹ́ bí ó rẹ̀ ọ́ gẹ́gẹ́ bí ó rí wà á fẹ̀yẹ̀ ilẹ̀ tó tó bá kíra kàtà ní sábì ìfẹ́ wà á fẹ̀yẹ̀ ilẹ̀ tán wà á fẹ́ kí ni ó wà lára àti ìṣòro fi ẹ̀ sábì a bá fi wíìkì nìkan tá a tún lè fi lẹ́yìn rẹ̀. wà nínú sọ̀rọ̀ sílà àbí ẹ sí àsìkò tó tẹ̀lé ilé àtàsìkò tó fún ìdìbò sára sí náà wá sọ. pé àákàn mọ́ sí lọ bá a ti gbọ́ bá a ti mọ̀ bá a ti bá a lọ́dọ̀ àwọn tó bí wa àbí ọlọ́run bá lọ́wọ́ subhanahu wa ta'ala kó jọ ọ́ kó mọ́ da ìbáàdà nù kó mọ́ da lù wá lára kó mọ́ sọ pé wọ́n rán wa ń fẹ́ kó mọ́ sọ pé wọ́n bẹ̀ wá ń fẹ́ kó gbà lọ́wọ́ wa wọ́n la ìjọkọ̀ sọ̀rọ̀ ọba wọ́n la ìpínlẹ̀ rẹ̀ wọ́n sọ̀rọ̀ náà wà lánàá bí yìnyín muhammadin wa ala alihi wa sahbihi wa sallim ajma'in wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. Well, true. wọ́n ní oorun kíkẹ́ bá fẹ́ sùn lẹ́yìn súnà tó sọ yẹn nìkan pèsè àlè ṣe nínú mọ́sídìí là inú ilé mi ẹbá lọ wo hadith yẹn ẹ̀rí pé hadith ìyàwó Aisha ní tí ìyàwó Aisha rí òun ló sọ kìí tẹ̀ lánàbí wa mọ̀sálásí inú ilé ló ti mọ ìlànàbí ti mọ ń ṣe ìní ìyá Aisha ṣe rí rọ́bì aláàánú so àní ṣe mọ̀sálásí wà láàánú. Naam. aleykum salaam. ẹni tí. mùsíbà kan ok. tí òjò àbá ń kẹyàn gẹ́gẹ́ bí mùsùlùmí èyí lè ṣubú náà ṣe orí mùsùlùmí tó ń kẹyàn fọlọ́kọ̀ mùsùlùmí tó ń wọ̀nyàn fọlọ́kọ̀ sọ wà kúrò mẹ́ nǹkan méjì ló máa ń bí mùsùlùmí àkọ́kọ́ àfipamọ́ bú jẹ́rú gẹ́gẹ́ ti ṣe fúnra rẹ̀ alimami ibn Qayyim rahimahullahu ta'ala ó ní azam yàdúrú làmàhàlà ẹsẹ téèyàn bá dá ìyá rẹ̀ jẹyàn kò sọ́gbọ́n kẹtọ lè dá tó bẹ́ẹ̀ ni yóò kó nira bá ẹsẹ tó bá dá yóò kó nira bá o ò lè kò sọ́gbọ́n tó fẹ́ dá ìdá ó lè jẹ́ pé àṣepamọ́ bútẹrù ti ṣe lọ́lọ́run gbà lọ́run gbèsè ọ̀nà kò sí ìbànújẹ́ ìyẹn náà tó bá ń bẹ lọ́run tó fa àforíjì ọlọ́run ṣe cash flow fún yóò mú kúrò. ẹlẹ́ẹ̀kejì ni wípé ànábì sallallahu alaihi wasallam òní iná láha ìgbà àhábà qauman ibtalahu tọ́lọ́run bá nífẹ̀ẹ́ àwọn àwọn ìjọ kan àdẹ́wò ní ẹ̀ṣẹ̀ ṣe wọn. because ó fẹ́ wò ó pé ìfẹ́ tóun ní sí wọn àti ìfẹ́ táwọn náà ní sí wọn náà ǹjẹ́ ni orí ọlọ́run wá di àdánwò fún wọn ẹ̀rẹ̀ ló fi jẹ́ pé ó máa ń mú ó máa ń sin náà gan ṣùgbọ́n tádìnàwó bá dé yóò sì wú yóò sì sàn àmìrì ọlọ́run kí ìmọ̀ wá fi hàn ṣùgbọ́n ẹni tó bá jẹ́ pé ó ń sin ọlọ́run lóòótọ́ tó bẹ̀ mọ̀ pé kò sí ohun tí ọlọ́run bá fà á ló lè mọ̀ lórí ìdí irú wa ni إن لله ما أعطى وإن لله ما أخذ وكل شيء عنده إلى أجل مسمى لين قال إن لله وإنا راجعون جيو في التلميذ اللهم أجلني في المصيبة وخلفني ما هو خير منه ìtọ́lọ̀ ń fẹ́ bu kẹ̀kẹ́ nìyẹn pé ṣé n tẹ́rù ó ṣe nìyẹn àbí yóò ní àá ọlọ́run kí mo ṣe fún ọ kí mo ṣe fún ọ tá a mọ̀ ṣẹ̀ tó bá ti pé ta ni mo ṣẹ̀ báwọn wọn náà ti máa mọ̀ pé èmi gbà pé ayé máa ń fi nǹkan kan wọn. ìwọ́n tó pé tán yàrá bì asẹ̀tùkà wà tó lè lè àjẹrìnì mo sí bá ti wà á kúlù fún mi máa wọ̀ ọ̀hẹ́rù mi tó yà kókó lòlẹ́ jáde ìtọ́nà fẹ́ gbọ́n náà nìyẹn ànábì ní wà ìrọ́bìyà tọ́nà ń bá di àdánwò sí wọn tó ń ti àdánwò sí wọn tí wọ́n bá yọnu pé tọ́ ìtọ́nà ń fẹ́ rí owó ìtọ́nà ń mú wá rí owó rọ́bìyà lọ àlùfò ọlọ́wọ́n bó wà tó mọ yọnu sí wọn ṣe. wọ́n àyìn sákòtà àmọ́ tán bá lọ bínú àti lẹ́nìkan rí ó fẹ́ẹ̀lì ní ọmọlé kí níwà lẹ́wọ̀n ò ní kírun mọ́ ó bínú nù ọ̀nà tí yẹn bá fi bínú ọlọ́run bá náà ṣe kíni ọlọ́run bá náà bínú ọlọ́run mọ́ bínú sí wa ṣùgbọ́n tó bá ti wá ládàáwò kéèyàn bí ọlọ́run kan mọ ó mú òun kúrò kéèyàn kéèyàn fi sùúrù gbà á kéèyàn sì bí ọlọ́run kan mú kúrò lápẹ̀rẹ̀ ń sìn èyí lè ní pẹ́ẹ́n pẹ̀lú ọkọ èèyàn mò sí ìdà ni ẹlòmíì wo ra rẹ̀ bí ah kò yẹ kó yẹ pé mi ni màá gbára ní irú bíi mi ì dìsáàbù irú nǹkan yìí yóò wà mọ ẹ bá bíyẹn kílódé òfin dìsáàbù ẹ mo try again ọkùnrin kan kò rí òwò mi mo sọ ara mi tán pátápátá kò yẹ kó jẹ́ kí n máa pọ̀ sínú kan láti. ọlọ́run ni mo fi fẹ́ ọkùnrin yìí ìyẹn ò ní mímì àdánwò ni wàá gbà á kó wá bẹ lọ́rùn tó bá bẹ tó wá tó bá gbà á tó fi sùúrù gbà á kó wá bẹ lọ́rùn ọlọ́run mọ tó yóò fi òre kan ènìyàn fún ṣùgbọ́n tó bá ṣe ń gbọ́n pé wá ìmì orúkọ eré ọlọ́run ọba nìyẹn bẹ́ẹ̀ gbogbo ibi tẹ́gbà ọba gbà kọjá lájí ọ̀ràn yẹn ni tó bá ti wà ló kádàrá yóò dé bẹ́ẹ̀ àbí tọ́lọ́ba kádà pé ó fẹ̀gbẹ́ nílẹ̀ mi kan láyé ẹ̀ wọ́n fẹ̀gbẹ́ nílẹ̀ bẹ́ẹ̀. iye àsìkò tọ́lọ́ba sì kádà pé yóò lò láàyè kọ̀ọ̀kan lè yóò lò. ṣùgbọ́n gbogbo tó bá ṣẹlẹ̀ sí mùsùlùmí mùsùlùmí pátápátá ìyẹn mọ̀ ti sùúrù ni because àtijọ́ mọ̀ wípé a lágbára kankan a léṣe kankan àfi tọ́lọ́ba ṣe láhàùlà wọ̀lá kó wáta ìlàwìlà. sí ìyẹn bá ti wá jọjú wa oríṣi ìbàjẹ́ rẹ̀ nínú kẹ́gbọ̀n síra ní kápá lórí ẹ̀ àní kápá lórí kọ́mọ wa ó yé àbí àní kápá lórí kọ́mọ wa ó kú ọlọ́run láwọn ọbẹ̀ ìjọba bá ti wá dé àwọn àmọ́ pẹ̀pẹ̀ tọ́ ọlọ́run nítorí tó fi ṣe léyìí ìwọ ló yé o wọ́n jẹ́ kúrẹ́ òtún sọ́kù lẹ́yìn o àbí ẹ̀kọ́ ẹ̀ wọ́n ó lè jẹ́ pé aburú kan náà gbogbo tó bá ṣẹlẹ̀ sí yàn pátá ó lè jẹ́ pé aburú kan náà lọ́lọ́run fẹ́ fi mú kó fún yàn ṣẹlẹ́sà lẹ́nu Musa alayhi salam nígbà tó ti wípé ó pa ọmọkùnrin kan ìyá Khidir káfíń bí ń bí ìlú kí ló dé tó pa ẹ̀mí tí ò fi nǹkan kan kí ni Khidir tán oníṣòwò ọmọ yẹn tó bá ìdàgbà tó wà àwọn òbí rẹ̀ yóò bá yóò sọ àwọn òbí rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ ọlọ́wọ́ á fẹ́ gbà á kó wá fún wọn níbo gba ọmọ yẹn kó lè ṣe kí ni kó lè tó ọmọ tí ọmọ ẹlòmíì tó kú nìsín bóyá ọlọ́run ti pé àpẹ̀lẹ́rù mi ṣe ń ṣe lọ yìí sí ọmọ yìí tá a bá mú kú lọ́dọ̀ rẹ̀ padà rẹ̀ sórí wọn ní ọwọ́ àgbà ni ọwọ́ akọ mi tẹ̀wé tọ́ba tọ́ba sì lọ sí nígbà pé pé a ní màá kọ̀kọ̀ ọwọ́ pé àárí ọmọ kan lákàtà wa mọ́ nísìnyí ó lè lórí ìbànújẹ́ dáadáa ní ọjà ó sì fi ọlọ́run máa ní wà á sà á ń tẹ̀kọ̀ ọ̀hún ṣe á ọwọ́ kan èrò nàkùn ọlọ́run ní ó dẹ̀ bẹnu àlámọ̀ ìtẹ́ pé ẹ̀ ní láìkì ẹ̀ àmì ẹ̀ ní láìkì ẹ̀ ṣùgbọ́n òun gẹ́gẹ́ lórí fún yín àbí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọmọ tí ó kó wa sí wàhálà ọlọ́run kó sọ wa kó mbẹ ọkọ tí ó kó wa wàhálà tí ó kó ìnira ọlọ́run sọ wa kúrò mbẹ gbogbo tó bá ṣe fún wa lórí pátá ọlọ́run jẹ́ ká máa dẹ́kun wa lọ́wọ́ bá ní fi àlùbáríkà sí wọlé àtúbí àlá wala hawla wala quwwata illa billah wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallim oníbèrè ń béèrè pé what of ẹni yẹn bá jẹ́ muhammed gangan. Hmm? tó bá yẹ pé ẹni tó pèrò ẹni tó yẹ kó gan ló máa pèrò mọ́sálásí tó bá jẹ́ muhammed gangan ńkọ́ ìyànà muhammed alákọ̀ọ́lì tiẹ̀ yàtọ̀ muhammed gangan tó pèrò mọ́sálásí òun ó ti lọ òun gan ni ó sọ fáwọn èèyàn pé alifájàre ti là so òun ó wà ní mọ́sídìí tó bá ti pèrún ó lè ṣe yóò múra kàtẹ́lì fájìrì tiẹ̀ wá tìmọ́tì olùfẹ̀gbẹ́ lílẹ̀ làbá wallahu ala wa ala subhanaka allahumma bi yamdika shada la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa assalamu alaikum wa rahmatullahi wa barakatuh